yorùbá ní àgbà tí ó jèsè gòtò ó kọ́ ará ìyókù lọ́gbọ́n ni ọgbọ́n ni ọ̀rọ̀ yìí kọ́ wa nítorí wípé elédùà tó wà ní òkè ó ń rí gbogbo wa gbogbo iṣẹ́ tá a bá ṣe gbogbo ẹ̀ ní ń rí ọlọ́run ọba á dẹ̀ san oníkálukú gẹ́gẹ́ bí èrè iṣẹ́ owó rẹ̀ èyí tá a gbọ́ ni ti àǹtí wa fashion náà tí wọ́n kígbe tí wọ́n pariwo ní inú WhatsApp kọ́mẹ̀ǹtì wọn ẹ̀mẹ̀pọ́n máa ń sẹ́ǹdì WhatsApp gbogbo àwọn olórí wọn ní fọ́rọ̀m tó fi máa ń sẹ́ǹdì WhatsApp ó ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ pé kí wọ́n jáwọ́ tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ ibi sí àwọn ọmọ bí a ṣe gbọ́ allegedly ní pé àwọn ọmọ yìí tó bá ti fún wọn lóúnjẹ tó bá ti wẹ̀ fún wọn ṣe ni wọ́n run temperature ẹ̀yin èèyàn lé wọ́n ní in fact gan wọ́n ló ti pe Queen Naomi pé òun ní ìdí prayer Queen Naomi ipe kí Queen pray fóun ipe nítorí pé ọ̀rọ̀ yìí ó ti ti ó ti tojú sóun pé gbogbo ọ̀nà ní òun ti sá sá sá sáré kiri wípé ṣùgbọ́n nǹkan ò rọrùn fún òun wípé nítorí wípé gbogbo nǹkan tí òun ṣe lórí àwọn ọmọ yìí ó ní bí ìgbà tó yẹ pé òun kàn ń ṣe wàhálà ni wọ́n ní bó ṣe sẹ́ǹdì fọ́rọ̀m sáwọn olórí nìyẹn pé kí àwọn olórí tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan tó ń ṣe yìí pé kí wọ́n jọ nítorí ọlọ́run pé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi àwọn iṣẹ́ ibi tí wọ́n ń ṣe yìí wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ ṣọ́ọ̀pù space èyí tó ṣí amúgist yẹn wá ní ọ̀jájá mọ̀ tí wọ́n ní èèyàn kan fẹ́ san owó fún Queen Naomi láti lease ibẹ̀ wọ́n ní ó ṣẹlẹ̀ láàrin àǹtí wa m àti àǹtí wa fashion ní pé wa fashion sọ fún àǹtí wa m pé kí ló wá fẹ́ máa bá òun du ibi space yẹn sí. Si kó fi sílẹ̀ fóun kó jẹ́ kí òun kó máa lò fún business ìpín at least kò ní nǹkan kan láti fi show fún pálásì látọjọ́ tó ti fẹ́ kábíyèsí wípé kò ní nǹkan kan tó tó show látọjọ́ tó ti fẹ́ kábíyèsí pé tó kó fi bẹ̀ sílẹ̀ fóun kó jẹ́ kí òun máa lò àmọ́ bóyá ọ̀rọ̀ tó sọ yẹn o bóyá ó gbòdì lára àǹtí wa m àmọ́ bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ló dùn àǹtí wa m gan. so kó tó wá dé pé kábíyèsí lọ fi bẹ̀ rẹ́ǹtì tí a fi mú gist yẹn wá wípé wọ́n gba owó rẹ́ǹtì yẹn wọ́n kó fún Queen Naomi torí Queen Naomi ni ó yẹ kí ó lo ibẹ̀ yẹn wọ́n kàn ní àwọn wà interested mọ́ ni ẹ̀yin èèyàn lé hmm, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Gist TV ń kí adúpẹ́ adúpẹ́ adúpẹ́ dáa. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀ kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ òkè òkè ní ọlá á máa lọ ọlá yín lọ ìsàlẹ̀ láìláì. èèyàn lẹ́ bí a ṣe gbọ́ nìyẹn allegedly tọ́ní àǹtí wa tí wọ́n sẹ̀ǹdì group whatsapp tí wọ́n sọ fún àwọn olórí ìwé pé tó bá jẹ́ àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí wọ́n jáwọ́ àti ẹ̀tún gbọ́ pé wọ́n tún lọ sí pálásì kábíyèsí gan wípé wọ́n lọ fi ẹjọ́ sùn kábíyèsí wípé àwọn rí àǹtí wa m wípé lójú àlá wípé wọ́n àtàkà àwọn ọmọ wọ́n ní kábíyèsí ní pé ojú àlá ni pé ṣùgbọ́n àwọn máa gbégbèsè lórí ẹ̀ so wọ́n ní àtìgbà yẹn ṣá ni tó bá ti wẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tó ti fún wọn lóúnjẹ wọ́n ní ṣe ni ara wọn máa ń gbóná. No wọ́n náà máa ń ràn temperature every time ni wọ́n lára máa ń ara wọn máa ń gbóná all the time ni wọ́n ní àǹtí wa pé ọ̀rọ̀ yìí ti sú àǹtí wa wọ́n ní in fact gan wọ́n ní ó ti gbé ìgbésẹ̀ wípé ó ti pé Queen Naomi pé kí Queen Naomi wá fi àdúrà kán wá fi ran àwọn ọmọ òun lọ́wọ́ ẹ̀yìn èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o ṣe mọ̀ pé àtìgbà tí um, àǹtí wa tó ti bí àwọn ọmọ yìí wọn ti gbé àwọn ọmọ ẹ̀ wọ inú palace so yàtọ̀ síyẹn ó ní pé lójú àlá pé òun rí àǹtí Wahem pé òun ni òun rí lójú àlá tó ń attack àwọn ọmọ wọ́n dẹ̀ ní pé wọ́n ti ní ìjà wọ́n ní ìjà tí wọ́n ní ni pé um, lórí space tó ṣí sílẹ̀ ní Ọ̀jájá mọ̀ tí kábíyèsí tí wọ́n gbé ìgbésẹ̀ láti rẹ́ǹtì ẹ̀ fún obìnrin kan tó ń ta perfume wọ́n ná rẹ́ǹtì ibẹ̀ yẹn ní twenty two million wọ́n ná dẹ̀ kówó yẹn fún Queen Naomi wọ́n nítorí pé Queen Naomi ló ti sọ nígbà tí wọ́n lọ sí Dubai lálàkọ́kọ́ wípé àwọn fẹ́ perfume business àwọn fẹ́ ní shop fún perfume wọ́n ní so wọ́n ní obìnrin yẹn wọ́n ní ló bá ni ó bá san twenty two million wọ́n ní wọ́n bá kó fún Queen Naomi wọ́n ní so táìmì yẹn wọ́n ní ó lọ bá àǹtí Wahem ó ń sọ fún àǹtí Wahem pé kí ni ó fẹ́ ṣò nínú ààfin ìyàwó kábíyèsí wípé kò yẹ kí ó máa bá òun du ibi space yẹn ní ọ̀jájá mọ́ pé kó fi sílẹ̀ fóun kó jẹ́ kó nìkan kó òun gbà lọ́wọ́ kábíyèsí kó máa lò fún àwọn beads tóun ṣe wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló gbòdì lọ ara àǹtí Wahab wọ́n lọ ṣáàjà so wọ́n ní àtìgbà yẹn ló ti ní àǹtí Wahab ló hàn tàkà àwọn ọmọ tó rán ràn temperature ìpè every time tán bá ti wẹ̀ fún wọn wọ́n máa máa rán temperature ní ẹ̀yìn èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly allegedly tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí là ń sọ fún yín tó bá jẹ́ pé òótọ́ ni torí nǹkan tá a gbọ́ la wá sọ fún yín so right now ó ń pe Queen Naomi pe Queen Naomi wá pray fún When Naomi á pray fún ẹ because èmi gangan bí mo ṣe wa mo máa pray fún ẹ nítorí wípé àwọn ìbejì tó bí gift ni wọ́n látọ̀dọ̀ Ọlọ́run àwọn ọmọ yìí ò ṣe èèyàn kankan nínú wa wọ́n mú orí wọn wá sáyé ni ẹ̀bùn dẹ̀ ni fún kábíyèsí láti bí ìbejì because Ọlọ́run fi ó fi ó fi àwọn ìbejì ó fi ta wọ́n lọ́rẹ ni ẹ dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ń ní èjì rẹ̀ táyé lolú kẹ́hìndé ah wọ́n ní ará ìsokùn mi ò mọ bó ṣe ń kí àwọn ìbejì ṣùgbọ́n tí èèyàn bá bí ìbejì wọ́n máa ń kó eré báyàn wọ́n máa ń kó eré wọlé tó bá tọ́jú wọn dáadáa ò lè lack ò lè lack rárá owó ò lè wọ̀n tó bá tọ́jú ìbejì dáadáa especially tó bá tún wá ń ṣe ẹ̀wà ìbejì fún wọn ah owó ẹ máa máa pọ̀ sí ni ọ̀lẹ á máa pọ̀ sí ni ẹ̀yin èèyàn lé so àwa yìí inú wa dùn yẹn pé òbí bèjì ṣùgbọ́n nǹkan tó máa ń bí mi nínú ni kó máa àtàkì Queen Naomi o ní láti jáwọ́ Queen Naomi àgbàdúrà fún ẹ bọ́ kó máa lọ àtàkì wọn yẹn o ní láti jáwọ́ nínú ẹ̀ nítorí pé o ò mọ orí tí Queen Naomi gbé wá sáyé o gbogbo ètò máa máa àtàkì Queen Naomi wàá jáwọ́ pátápátá o ò wá ní ṣe bó o ṣe ń ṣe tó yẹ pé o máa ṣe bí àbòsí tó bá fẹ́ gbóná kó o gbóná tó bá dẹ̀ tutù kó o tutù ipe kó o máa gbóná kó o máa tutù yẹn kò make sense o ò ní ṣàbòsí wàá wà honest bí Dr. Lizzie ṣe wà. so tó bá ti lè ṣèyí ló bá tán wàá wà honest bí Dr. Lizzie ṣe wà honest sí Queen Naomi Queen Naomi á gbàdúrà fún ara àwọn ọmọ ẹ máa yá I cover those twins with the blood of Jesus tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá a gbọ́ yìí tó bá jẹ́ pé ó ń ṣe wọ́n Ọlọ́run Elédùmarè máa yí wọn ní agbára Ọlọ́run ó dẹ̀ máa jèrè àwọn ọmọ yìí Queen Naomi tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi gbàdúrà fún àwọn ọmọ yìí Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà yẹn ṣùgbọ́n àǹtí wa fashion jáwọ́ nínú àbòsí ṣíṣe kó o dẹ̀ wà honest kó o dẹ̀ wà honest kó o dẹ̀ wà honest ẹlẹ́ẹ̀kejì ni pé o ò lè sin ọlọ́run pẹ̀lú mámúni o tó bá jẹ́ pé ò ń sin ọlọ́run jókòó ti ọlọ́run tó ń sin o ò rí kábíyèsí ni funfun lẹ́lẹ́ ni wọ́n aṣọ funfun mọ́tò funfun ilé funfun ìwà funfun nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tí ọ̀rọ̀ wọn tí fi ń lọ smooth tí wọ́n fi rí wàhálà nìyẹn nítorí pé inú ọlọ́run ń dùn sí wọn ìwọ náà ṣe wo àwòkọ́ṣe kábíyèsí kó fi gbégbé sí ayé ẹ̀ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndì ẹ̀yìn èèyàn lé ṣókí báyìí lọ bè oge ibi tá a máa mú òpin gist wá nì bọ́tà bá tún gbọ́ gist míì lórí ọ̀rọ̀ yìí a máa fún yín ní update mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o happy sunday to you o sunday yìí ó máa mú ìdùnnú àti ayọ̀ wá fún yín ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ẹni tọrọ jẹ ẹni tọrọ o ah gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere ni ní agbára ọlọ́run àti èmi náà òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ àti èmi náà please share this video like and subscribe happy sunday to you all god bless you all.